amma about ah, kíra kí tó máa fi ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ fún wa oná ni akhtaul musallin ti imam muhammad siddiq al-minshawi ọ̀rọ̀ tó wá ń ka fún wa lọ́wọ́ oná ni àwọn àsìkí táwọn yẹn máa ti níjọ́ ọdúnmà ana aka nípa káwọn yóò máa jí tọ́lọ́mọ jùkú sí ẹ̀yìn mọ́sálásí yẹn nọmba 15 and 16 lákàlánà lónìí àjò láti nọmba 17 oná ni du'a ul mu'azzin wa àdúrà tí olùpẹ̀rún máa ń ṣe ẹ́ àti àsàlátù tí máa ń ṣe wàmínà lèmọ̀kúrò ìtìkákan bá yẹ alùhùlùmọ̀ azinun hálùlọ̀kútà bí na tàrọ́dì wà náhàwì wàkádà ما يكون inda عند sultan min من bi بصوت مرتفع amin ani ونصره الله وغير ذلك آه وكذلك دعاؤهم بين الخطبتين بصوت مرتفع ذلك كله من اللغو وقد أمر النبي صلى الله عليه وسلم بالإنصات في الخطبة يعني nínú àà ìkátà akọ̀ ẹmàkùrù nípanukọ̀ dáa ni nǹkan tí àwọn olùpèrú ń bá ṣe ní àsìkò tó máa ń ṣe kúrúkà lọ́wọ́ nípa tàràdì kan sípẹ́ rọ̀dí aláhù anù tí wọ́n dápò èèyàn kan àbí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́lá máa yẹ kúnnù mínúkún ìtàkìrì sultan àbí nǹkan bí ti máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn wọ́n dápò àwọn aṣíwájú ìtọ́sí mọ̀rọ̀tọ́sí wọ́n máa gbọ́n sóbi pé àmì wọn na fúláhù lọ́wù tó ká ọlọ́run kó bá ràn lọ́wọ́ wọ́n gẹ́rì zalik àbáwọn bólò míì náà tó máa sọ nígbà tí imam bá ń ṣe kútúbà lọ́wọ́ tó wá dá fún àwọn aṣíwájú wọ́n wọ́n ní àmì àmì pẹ̀lú bólò tó lọ sókè lẹ́yìn náà wọ́n tó máa sọ̀rọ̀ pé ọlọ́run bá ràn lọ́wọ́ wàkàdálìkà dùn áhùn bẹ́ẹ̀nà kùtùbà tẹ́yìn bẹ́ẹ̀ àdúrà tí wọ́n máa ṣe láàrin kútùbà méjèèjì ìbámu ṣe kútùbà ó dákẹ́ wọ́n ṣe kútùbà kejì wọ́n wá ṣe àdúrà àmì ò wá máa ṣe àdúrà yìí bí sáwùsì mọ̀rọ̀ tọ́pẹ̀ pẹ̀lú kí wọ́n ń gbé ohun tókè ọ̀fà ní fàzálì kàtún lóhùnmínà lágùn gbogbo ẹ̀ pátápátá ń bẹ nínú lágùn láti kí èèyàn ṣe nǹkan tí ò dáa níjọ́ júmà وقد أمر النبي صلى الله عليه وسلم بالإنصات في الخطبة بي النبي صلى الله عليه وسلم kẹ́ẹ̀tí pàṣẹ ìṣẹ́lẹ̀pà wọ́n máa dákẹ́ ni àbùkátà láti máa ṣe àwọn kọ̀kọ́lá máa dákọ̀ ànábì kí káwàá pariwo túbọ̀ mọ́sílẹ́ṣẹ́ wà ó ń sallallahu alaihi wasallam ìṣe yẹ káwọn máa pariwo débi tí ariwo wọ́n tún wá fi máa di kútùbà lọ àbí tó alùpàá náà jù sallallahu alaihi wasallam alùpàá ṣe ọlọ́wọ́ bá tá à ń ṣe fún gbọ́wa àtàr tá a máa ṣe kíkà ó dìgbà tá a wá pariwo ṣe àwọn máa ṣe zikiri pẹ̀lú ohun gẹ́gẹ́ ni ọlọ́run dá sọ panu sọ́tùlà àárọ̀ sallallahu alaihi wasallam ní àwọn àtàrù káà máa ṣe náà ni káà máa pariwo tó wá ń ṣe níjọ àbí tí ìmáàmù ṣe àbí gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe قال العلامة بن الشيخ قال العلامة الشيخ علي العدوي آه ومن البدع المقروءة التي ابتدأها آل الشام وهم بنو أمية التركية وما يقوله المدحي من آه من صلوا عليه من صلوا عليه وآمين ورضي الله عنه وهو مكروه أفاني من وعن tí àwọn ará sam dá sílẹ̀ àwọn náà ni àwọn bani umayya òun náà ni gbólóhùn wọn wọ́n sọ nípa wípé sọ́lù alẹ́ ẹ̀sùsẹ̀ láti fún pé ámì túnmà wù pẹ̀lú àbí wà rọ̀bí Allahu anhum pé ìyọ́nà ọlọ́run kó máa bá wọn pẹ̀lú nígbà tí ma máa ṣe àdúrà àti kíkiri kí n ṣe àmì àmá pẹ̀lú kíkiri ohun ẹ̀lẹ̀ ibi tí a máa kúrò wallahu alam kọ́lá káwùlù alhadis inda firaj al-mu'azzin qabla al-khutba inama karahu fi dhalika ahli sham wa khalafu ahli al-madina min admi fi'lihim dhalik wa huwa min ajab al-ajaib wa qada qawluhu al-hadith inda firajil mu'azzin qabla al-khutbah àbí gbólóhùn wọn tí wọ́n sọ bá ti al-hadith nígbà tí imam bá pèrún tán tàbí ìsàkùn àti olùpèrún bá pèrún tán síwájú kí imam tó sọ kútùbà ń sọ gbólóhùn yìí ó ní àwọn tí ń ṣe irú iṣẹ́ báyìí wọ́n tẹ̀lé àwọn ará sham ni lẹ́yìn náà wọ́n yapa sí àwọn ará madina bin admin sí ìlú àwọn ará madina yìí ti báyìí ìpè madina ìlú tánábì gbé ni